ó ga ọ ṣé o nítorí thirty thousand ló fẹ́ ṣe léṣe báyìí ó máa parẹ́ nítorí ọkùnrin kan. ọkùnrin it's not just the man he's my husband. i'm not disputing that mo bẹ arguing at all okay you know what i'll give you all the money. Am I for me? yes i will i'll give you the money. oh my god thank you very much. ṣé o ṣe kí o ṣe kó máa o ṣe jẹ́ kí n sọ̀rọ̀ tán náà mo ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́ náà. okay ọmọ ọmọ ṣẹlẹ̀ i will give you all the money but you know what ibi tá a sọ̀rọ̀ dé tẹ́lẹ̀ yẹn you know. ọ̀rọ̀ wo nìyẹn. má sọ pé ọ̀rọ̀ wo nìyẹn a ti jọ sọ̀rọ̀ yìí tẹ́lẹ̀ náà ó dẹ̀ ń sọ̀rọ̀ bí ọmọ kéré báyìí. kò yé mi ṣé nítorí pé mo ní ìṣòro mo ní ìdánwò lẹ́fí sọ wípé you wanna sleep with me. ó ń sọ̀rọ̀ báyìí ẹ́ ìṣòro níṣòro ọlọ́dẹ gbèmí síbi láti resolve ìṣòro ẹ kí ló ń sọ yìí òun ṣe ọmọ uk náà ṣòkú àti rúwọ́ bẹ́ẹ̀ ó easy ni àtọ̀ náà òun ṣe family mi i will give you the money àti fún olówó yìí kò ṣe wàhálà ó yẹn wà lọ́wọ́ mi. ti àgbàyà báyìí gan-an a ti lọ ṣe é náà àwọn kan tó bí ẹni is this wọ́n ti lọ fi dáwọ́ kọ yìí gan-an. ọlọ́run dá bìkọ́ sọ mọ́rọ̀ tí mo jẹ́ ni. you are heartless èèyàn burúkú nìyí ẹ̀ ní tìjú rárá. ó ti farabalẹ̀. bá ti yẹ tó bá ti rò wá cooperate wá cooperate tó bá yá.